وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Lẹ́yìn àti àdúgbò ní wọn lọ́rùn, ọba tí ó tún ṣe ní ọdún fún wa láti lè máa tẹ̀síwájú níbi tí a bá tẹ̀sí wọn adéyànà Suratul Hud àyà 86 ọ̀nà ni a ti máa tẹ̀síwájú ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú àwọn àgbàyé tí ọlọ́run ṣe fún wa òun ni àwọn ìjọ ànábì wáyé àlébi sọlá tó ọlọ́run náà ànábì wáyé sí wọn yóò ṣiṣẹ́ kó kìlọ̀ fún wa kí wọ́n jáwọ́ kúrò níbi ìwà àti ìṣe bíba ilẹ̀ jẹ́ adékámọ̀ lápẹ̀ wípé tábálẹ̀ rẹ̀ ń balẹ̀ jẹ́ kò túmọ̀ sí wípé báyá ó mú jígbà tó mú mú títì ìbálẹ̀ jẹ́ gbólóhùn tó kó túmọ̀ tó pọ̀ sí olórí ìwà ìbálẹ̀ jẹ́ onáàlá akúrò bèèrè kéèrè ó kọjọ lọ́wọ́ ọ̀gá òbílẹ̀ jẹ́ olùdílé alkafirun múmúrí mùsùlùmí ọ̀gá ọ̀pàlẹ́gẹ́ onáàlá tó bá jẹ́ bèèrè Ọlọ́run tó ṣọ wa mẹ́rin gbogbo fìtínà ìdààmú àìrójú àìráyè tó bá ayé lẹ́nu pàápàá jùlọ ní orílẹ̀-èdè báwọn wáyé àlùkúfù orílà ìkọ́tọ̀lọ́run ìmọ̀mí ọlọ́run ìgbé nǹkan míì sípò ọlọ́run nínú ẹ̀mí àti nínú ìṣe ó lọ dáa ìbàlẹ̀ eléyìí bẹ́ẹ̀ tún tí àwọn ìjọ àrẹ́míṣọ́ àrẹ́sọ́lá wọ́sàlá tí wọ́n ṣe èyí nìkan kọ́ wọ́n tún máa dín òṣùwọ̀n بخص الناس أشياءهم بنقص المكيال والميزان وما في ẹ̀tọ́ àwọn ọmọ làkejì tí wọ́n bẹ́ gbà lọ́dọ̀ wọn wọn ti kù wọn ti gba owó pípé ẹni bẹ́ra kóńgò ìrẹsì lápòjú orí yóò san owó kóńgò kan ṣùgbọ́n tí wọ́n kò ní pẹ́ kan nǹkan oṣù wọn wọ́n ti kù ẹgbẹ́ tó gbajúmọ̀ láwùjọ tí wọ́n náà lébi bọ́ bá ra sọ ọ̀pá mẹ́wàá bọ́ bá tó bá wọn ọ̀pá mẹ́ta ó yẹ ká ti mọ ewu tó tó wà lẹ̀ ṣùgbọ́n ó lọ́wọ́ ìgbà ní ìpẹ̀lẹ̀ pàtàkì ìgbà ní ìkẹ̀ṣẹ́ ìgbà ní ìkẹ̀ṣẹ́ ó lè bá òun ìgbà ní. ó yẹ ká mọ sábà mẹ́ ṣùgbọ́n ó lọ sí kí ni lọ́ọ̀kì ilẹ̀ tí wọ́n sì wọ́n ní. ìṣesí yìí nínú ìwà òkùnlẹ̀jẹ́ bákan náà nínú ìwà òkùnlẹ̀jẹ́ táwọn ìjọ àlẹ́bíṣọ́ àárín àdéṣọ́láṣọ́ tí wọ́n ṣe ní ìwá oòrùn àti ìdíkúnjálẹ̀ àmọ̀bí lébà tọwọ́ àwùjọ wa lèdè ọlọ́pọ̀ ṣàtọwà ọlọ́pọ̀ tí wọ́n ṣe lẹ́lẹ́lẹ́ wa àwọn tí wọ́n ń darí ọlọ́pọ̀ wọ́n ṣe ń ojú ọ̀nà ọ̀dá ìpáyà àìbáyà àyà tó gbà gbogbo àyè irú àwọn ìṣe sí báyìí ìṣe sí ìpìlẹ̀ jẹ́ àtàwọn bíi tọ́nà ọba pa gbogbo ẹ̀pọ̀ tó fi ń kí àwọn ìjọ anẹ́bìṣàn àyè nílọ gbogbo tá àkàkà yẹ̀ yìí gbogbo ẹ̀ làwọn ìjọ anẹ́bìṣàn àyè àwọn ará mẹ́bílẹ̀ àgbàlẹ̀ fún agbó ìlú tó ń pè ní ibi tó wà lẹ́yìn òun náà ni láàrin Jordan àti Philippine agbègbè ni ó dé ní mọ́bíyàrí wa àwọn èèyàn wọ̀nyí nígbà náà in tí wọ́n ṣe inú ọlọ́wọ́n àmẹ́bí ṣùgbọ́n àìsí ọlọ́wọ́n àti kájáwọ́ níbi ìbalẹ̀ jẹ́ torí lókò sẹ́ni tí ó máa ṣe tí wọ́n ń ṣe yìí àyàfẹ́ni tí ń kọ lẹ́tà àti ìdìmú ọlọ ọlọ́mọbìnrin sọ ọlọ́mọbìnrin tó di àwọn ènìyàn kan níyà yóò rò jíṣẹ́ tí wọn ọlọ́mọbìnrin ọlẹ́dà wa ó sọ nínú Al-Qur'an Al-Karim àwọn ìbìlẹ̀ ìyẹn بسم الله الرحمن الرحيم لقد وما كنا معذبين حتى نبعث رسولا àwọn kìí jẹ ẹnikẹ́ni níyà ó ti bàbá bá ló wọ́n òṣìṣẹ́ sí tọ́kìlọ̀ nígbàtí ò bá wá gbọ́ ìyọ́wà jẹ́ ọlọ́run òṣàdé kọ́kọ́ tí àwọn ìran ànẹ́bìṣọ́ àrẹ́ àrẹ́ ìṣọ́lá tó sọ̀rọ̀ kò sàdédé jẹ wọ́n sí à lẹ́yìn ìgbà tó ti gbé òṣìṣẹ́ ìdílé ní ẹlẹ́bí ṣàì lọ́kìlọ̀ fún wọn kájáwọ́ níbi ìwà bíbalẹ̀ jẹ́ dára bá wà ọjọ́ lẹ́yìn gbogbo títọ́ àlẹ́bí ṣàì kò ṣe pátá àwa ń ṣe pẹ̀lú àdá tó bá yẹ pé àmọ́jú lè tún bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ó tún máa bẹ̀rẹ̀ tọ́lọ́wọ́ máa gbé ìdí orílẹ̀-èdè wá ti tó kọ́lọ̀wọ́ lórí òjíṣẹ́ àjá àbíjẹ́ ẹni máa wà kàlẹ̀ gbogbo bá láyé mẹ́sàlùmọ́ sọ́lọ́mọ́ sọ́lọ́mọ́ sọ́lọ́mọ́ sọ́lọ́mọ́ àwọn àfáà náà ni wọ́n máa ṣàlàyé wọ́n máa ṣe wáṣìí wọ́n mọ̀ sàwárí tọ́lọ̀ ń kí ẹni tọ́lọ̀ ń bá kàlára dígbà máa yóò gbà ló jàwọ́ ẹni kákọ́ rẹ̀ pé ọ̀sán nípa ti kò lórí ẹ̀ bẹ́ẹ̀ ń dọ̀la onígbọ̀ abẹ́ aláṣùpánu wọn ti ára kó wọ́n lè ṣe àwọn ẹlẹ́ni tí ó tọ̀ tí gbà àwọn ìjọ àdúgbò ìṣọ́ àyè àwọn ará amádíyà nìyí ìbẹ̀ náà ni abájọ sí ìwàdé láti آية تتلي آية 86 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم wípé náà a ọ̀rọ̀ àmẹ́lúwà Muhammad sallallahu alaihi wa sallam àmúwá nípa ìjìyà tayé tí ń bẹ fún àwọn tí wọ́n bá ń bí ó sùnmọ́ kù nínú àwọn olówó ìbínà ọlọ́run ọba sọ́rọ̀ mọ́ nítayé amú àjí afọ́ àwọn àtìlá ọmọ rímọ̀ rọ̀bí ọlọ́run àmúhúnmà èyí tí afọ́ àwọn ìfìmọ̀ ẹjá tí wọ́n mú wá nínú عطاء بن أبي رباح يدعو عبد عبد الله عمر عمر قال أصوبي أقبل عليه رسول الله صلى الله عليه وسلم أنا بقوة أنا بوان فقال يا معشر المهاجرين أنا بنمو أن يرى مكة kẹ́ẹ̀ṣe jíjíra láti ìpàtíra. Kọ́nsùn ìdàtòlítò bìí wà rúrùbí láàrí an tútùrí kúrò. Ìkàmàrù kan bẹ bọ́lọ̀mù bá ṣe tán tó fẹ́ fàdánwò ká àwọn ènìyàn kan. Bọ́bá fi àdánwò kan márùn-ún kàwọn àwọn nǹkan tí máa ń tẹ̀yìn rẹ̀ jáde fìṣe kàlùdà fún individual àti fún society fún olórí otu ni àbí fún gbogbo àwùjọ lápapọ̀ tọ́lọ̀ bá lè fi àjọwò nǹkan márùn-ún káàrin èèyàn kan ìjí máa ń tẹ̀yìn rẹ̀ jáde ìjà Àlébìdìbò wá wọ́sọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti kájáwò náà kó kàn ní àwọn ọmọ àjòrún lànà ìdíjú ọkọ̀ àdánwò ìrìnà ó ti jẹ́ lásìkò tó wáyé ó ti kà wá kọ́lọ̀ tó sọ wà lẹ́ àkọ́kọ́ nílẹ̀ anẹ́sọ̀wọ́ àríwá rẹ̀ sẹ́lẹ̀ anẹ́sìnlẹ̀ ìjẹ́kọ̀ọ́ àrífà ìṣàkùnrin kọ́ إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا النبي صلى الله عليه وسلم أنا من أدم وزنا kò ní لا نعم ينكر èèyàn kan ní orílẹ̀-èdè kan nílé tó ká nínú ìlú kan lásìkò kan nínú agbó ọlẹ́fẹ̀ débi wípé àtà ìlú nínú òbí à débi pé sì mẹ́yìn òwà ní nítùmọ̀ mọ́ sí wọn wọ́n ṣe gbangba àwọn tó bá ti rí bẹ́ẹ̀ àwọn tágbàwò bẹ́ẹ̀ bá kàn yálà ìdílé ni ìlú ni orílẹ̀-èdè ni ilẹ̀ afẹ́ṣà bí ìlúmùtọ̀ ìrúnú wọn ụda níṣẹ́ ni àìsàn bẹ́ẹ̀ gbọ́rí àwọn àjàkálẹ̀ tí bàbá náà bàbá yóò kọ́ sí ní yóò sẹ́ jẹ́mọ́ sáwọn covid-19 kòrónà lọ́pọ̀ tó jẹ́ owó tó ní omicron hiv ọ̀là níbi jẹ́ aṣọ ìná aṣọ ìfẹ́ oúnjẹ ó rẹ̀ lórí ilé àwọn ilé obìnrin tó jẹ́ ọkọ̀ ó ṣe ìná ìtọ́jú wọn máa sọ nípa èèyàn ilé wà kó mọ́ láláàánú obìnrin wo káà tó láláàánú ẹlẹ́yìn ọlọ́run àkọ́kọ́ ló gbọ́ sí ilé gbogbo pàtàkì àwọn èyí bá ti gbàgbú kan anẹ́bìnrin ẹ̀mọ́ rẹ̀ ní àjàkálẹ̀ àrùn àìsàn burúkú bẹ́ẹ̀ gbọ́rí nínú ìtàn yóò máa ṣe nínú àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ni yàn kúsù ní kí á lọ́wọ́ ní ìgbà àwọn èèyàn ò ní sọ ìmọ̀ tí òṣùwọ̀n kù yálẹ̀ ilé náà ti tẹ́ ìlú wọn ni àbẹ́yìn náà fi òṣùwọ̀n alábọ́ kóngò pẹ́rẹ́ di àtìbẹ̀bẹ̀ èyí náà fi wọ́n báwọn ìyàn ti rí wá owó síbi ìmọ̀ tí òṣùwọ̀n kù bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹra sọ lọ́wọ́ ọ̀pá mẹ́sàn tó bàlẹ̀ àwọn ènìyàn kan máa ń sọ pé àfíjẹ́ ń kọ́ níbi iṣẹ́ náà tó wá pé kò iṣẹ́ ní ń kọ́ láti pé títà bá ti fẹ́ lówó àtúká dí ẹ̀tọ́ ọmọlàkejì a gbọ́wọ́ wípé a fàn tó ní ìbàwọ̀ jẹ̀mọ́ oníṣòwò mélòó olówó àpò mélòó ló mú lọ́mìnrin ọ̀fẹ́ àgbálùmọ̀ agbọ̀kan ṣùgbọ́n ewé ní ọwà kalẹ̀ ewé àwọn àgbásùnmọ̀ èyí tó ti bàjẹ́ wọ́n sì ta níta kò jà nígbọ̀bá tó yẹ́ ọmọ báyìí ìgbà tí àwọn èèyàn bá ti sọ eléyìí di ọ̀nà kan gbòógì táwọn ti ń rọwọ́ ìbínú ọlọ́run mẹ́ta olóṣọ̀kalẹ̀ ní wọn lérí ìlà òkìlú bìsìlìl àsìlìl o náà ni ìyàn ìyàn ó mọ̀ ṣẹlẹ̀ òjò wọ́n ẹ̀ẹ́fò owó lọ́wọ́ ṣùgbọ́n tó wó mọ̀ rà yóò kéré owó púpọ̀ lẹ́yìn ṣùgbọ́n kò ní ṣe kò ní tó àkà ẹwà àwọn bàbá wa nígbà kan tó ń ṣe ìjọba ẹni yóò ní sálárì òun gbogbo sálárì rẹ̀ bí a lè tó 1000 naira nínú sálárì ló ti ra ọkọ̀ nínú sálárì ló ti kọ́lé nínú sálárì ló ti tọ́mà jọmọ́ àwọn ìsàmígbà 250,000 300,000 ó sì tó parí tó sì jẹ́ kò ní tó ìbára ń sọ jọmọ́ ó sì rà lórí èlò lówó tó tó náà yìí bọ́bá ti kẹ́ sí parí ọ̀kan náà wà jùlọ ọlọ́ọ̀tánà ti ní yóò máa ṣẹlẹ̀ nígbà táwọn ìyá bá ti sọ ìmọ̀ dí oṣù wọn kù tí wọ́n bá ti sọ lẹ́tọ̀ olówó àpò nígbà rẹ̀ sí àríkẹwà gbogbo ìgbàlójọ mọ́ nǹkan wíwọ̀n ẹ̀nìbà ní gbogbo ẹ̀ẹ́sì àwọn gbogbo alẹ́bí ní tọ́bá ti gàbẹ́ ẹ máa rẹ̀ ní ìyàn wàṣíkà tó ní mọ́kò àwọn nǹkan lẹ́ẹ̀mà ní kùkàákà sí gbogbo ọwà àti jáì bí ẹni pẹ̀sì sáyé náà lè gbẹ́gẹ́lẹ̀ ẹ̀mà ìwòrán kan ní owó ní ìjọ bùkátà ó pọ̀ kó sí àti tí a ní mú lójú ọ̀la wọ́n jẹ́ olùsọ̀rọ̀ àìyí àwọn tí ó máa jẹ́jọba lè lérí àwọn tí ò ní fẹ́ràn ní ní ọmọ darí ní wọ́n jẹ́ ní ààrẹ wọ́n kówó ìjọra rẹ̀ wọ́n ṣàkósílẹ̀ ní jẹ́má sí ọmọ gbogbo eléyìí anẹ́bì nígbàgbẹ́ tẹ̀lẹ̀tẹ̀lẹ̀. ìpínlẹ̀ kejì yìí ó ní mahalu ṣáàì èyí tá a fẹ́ lò nínú àti torí pé ọ̀rọ̀ àwọn èèyàn anẹ́bí ṣáàì àyẹ́bí sọlá wọn tẹ̀lá nínú tí wọ́n gba túmọ̀ sí táyé mọ̀ mọ́ onáìsẹ́mọ̀ mẹ́ ìsìnkú ọjà ọlọ́wọ́ra omijọ wọn lẹ́kẹ̀ẹ́lú àtàlàyé fún ọlọ́nà pèsè ọlọ́pàá fẹ́ jẹ ẹrù rẹ̀ ní ìníyà ọlọ́pàá ó fi jẹ ẹnu rẹ̀ síbi àrámù ọtí ní ọmọta ìgbó ní ọmọta ẹ̀rẹ́lẹ́gẹ̀ẹ́ ní gbogbo àjọba wá ronú wípé ò fẹ́ fi iṣẹ́ ibi ìlẹ̀ èṣù ó máa sọ fún wípé ọmọ ìlẹ̀ iṣẹ́ wo ló tún lè ṣe tó ní wọn mú wọlé àti nítorí ṣàwúyàwó àti ẹni tí ọlọ́run bá fẹ́ ẹ̀mí rẹ̀ padà nínú àwọn ọmọ tó ń fún òye kọ́sẹ̀ yóò ronú wípé lórí oṣù bọ́bá mi ti sílẹ̀ ìjọba ní gbogbo oṣù lónìí lóṣù pẹ̀lú òfẹ́gbà láàrin ọ̀sẹ̀ kan ó sì lè rí owó ọdún mẹ́wàá ẹgbí jíjẹ́ jẹ́mà yóò àtúgbẹ̀rẹ̀ ìsàlẹ̀ ìṣàkọlọ̀ àtọ́lọ́pàá mẹ́sàn-án lọ́pẹ́ jẹ́ kó tó kèrè ojú gbọ́lọ́dọ̀ ọlọ́run bọ́lọ̀ máa fi jẹ ọmọ rẹ̀ sí ثلاثة ولم يمنع زكاة أموالهم إلا منع القصر من السماء بكنا علي قومي فرض خليتي من ذكى زقوا ورؤوهم هي أنا سمي بطوبة يا بس في إلا منع القصر من السماء ọlọ́run yóò ṣe na òjò òjò ní máa rọ̀ lẹ́gbùnálẹ̀ àtòdẹ́rẹ̀ lè jó òjò òjò mìíràn wà lẹ́wọ́n lẹ́gbẹ̀ ara ni mú láàrin yóò ń bọ̀ ẹ̀kọ́ kanúlò bá ń lọ nítorí àwọn dábà àwọn ẹranko torí wọn lọ ni wọ́n bá èyí tó bá rọ̀ lórí ìjọba àtẹ́lẹ́nu tí máa ń jẹ́ kí òjò dá òun náà ní fífà kà kó wọ ọmọ owó kéèyàn máa yọ. jama nínú ìjàmbọ́lọ̀ ṣe fún wa ìjẹ̀bù tó bọ̀ ayà ó ní iye tá a máa ń yọ nínú ìjàkà ó kéré mọ́ kí ọ̀rẹ́ sọ níwájú ọlọ́run ìjàkà wo owó ẹ òyọ́ tó wípé ìtọ́nà ń lọ yọ sókò ẹ̀ táàbù ká tó kí ìrọ̀sọ̀ láti sọ ìwà ẹ̀yà ẹ̀rẹ̀dá ní ọmọ ní ọmọ ẹ̀yà ọ wá sẹ́ndì sms message wípé ẹ̀dá kù òun fi yẹ báyìí lọ́wọ́ òun fẹ́ yọ ìdàkà lérè òun àti lórí owó ìjọ ní owó yẹn owó yẹn ó lé díẹ̀ ní 4 million mo wá calculate mo wá wo ilé tí ó yọ ní dàkà gbogbo rẹ̀ ju 121,000 naira nínú 4 million kò tó ìdá kan ní ìdàmẹ́wàá. Tó ló tó ìfẹ́ pẹ̀lú rẹ̀. Sọ wọ́n mú owó ẹ̀bẹ̀rẹ̀ lórí ilé ní wà ní 4 million tó tún lé. Síbẹ̀síbẹ̀ àwọn èèyàn tó nílọ. Ìdílé tó gbogbo ẹgbẹ́ gbogbo ẹni tí kàkà bá ti wo owó ẹ̀ kó tijú kó yọ ìpínlẹ̀ kúrò lẹ̀. Ọ̀kan náà ọmọ ẹ̀yà kan náà ó lè gbàgbá ó wá fún àwọn tó lẹ́tọ̀ọ́ sí àwọn ẹ̀wọ̀n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n wá ń ṣàdúrà wọ́n gbà ń dúpẹ́ gbogbo ẹni tó bá tún mà wọ́n ó tún sọ pé dada dúpẹ́ lọ́wọ́ lámọ̀ inú ẹni wọ́n yẹ̀ zaka wá ń sọ wípé à ah, wọ́n mọ̀ dúpẹ́ lọ́wọ́ òun níṣẹ́ ṣe ní ọ̀rùn fóun kóun mú òróòrùn lórí kúrò bẹ̀rẹ̀ torí pé kí ṣe tó mù ewé àwọn olùkẹ́bọ̀ bí ìtàkẹ́ ìyà kírùn tí a rárá àdúgbẹ́ òpó kírùn ẹwọ tó ń lọ nǹkan mọ̀ sí akálá lè wọ́n lè bóòn dúpẹ́ fọ́lọ́n tó ṣe náà kódà kọmọ́ tàbí àpò mọ̀kúnmù ni wọ́n tàbí àpò torí bí ọlọ́sọ́nà ọkùnrin ló kó صدقة تطهره وتزكيه وصل عليه إن صلاتك تكلم أما في الوقت بعد قال وهو إشهد Ṣọ́kọ̀rọ̀ àti eléyìí, gbogbo pàtí àwọn èèyàn bá pọ̀ tí wọ́n yóò zàká, òjò ní ọ̀rọ̀, bọ́n tí ó àti bọ́sí rẹ̀. ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعض مخيله ẹlẹ́kẹrin òun náà ní gbogbo bàtàwọn ènìyàn bá ti ń jàmbá àdéhùn ni nígbà ọlọ́run dá wa gbọ́dọ̀ sàdé gbọ́dọ̀ láti sàwà kí n bí sàtì ẹ̀nẹ́bí sọ wọn wọ́wọ́ arẹwà arẹwà tọ́nà àdéhùn tá a gbé nínú ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah sàfẹ́lẹ́ ìjìyà bí máa tara rẹ̀ wá ní pé ilẹ̀ àtọ́lọpọ̀ wọ́wọ́ àríyìn àtúwọ́ mẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀tá òde wọ́n ma wọlé ẹni tí ò lè dáni mú yóò ti lọ́pẹ̀ ẹ̀yẹ ẹni tí ó ti mọ̀lé bó bá ti rọ́lọ́ fín ní tí ò tó bàtà rẹ̀ yóò fà fàámàtún bá lọ máa fi ẹ̀dì àwọn nǹkan tẹ́ ẹ nílọ́wọ́ tí ń jọ iló sí ẹ̀ wọ́n sì máa ti bá tẹ̀lé lé ní ọmọ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀sùn máa dúpẹ́ ẹ̀jẹ̀ dúpẹ́ tí ó kẹ́ nílẹ̀ jẹ́mọ́ tí wọ́n ti làjọ̀ṣẹ́ àwọn ọmọ lédè الا كانوا ولم تحكم اكمتهم بكتاب الله ويتغيروا مما انزل الله الا جعل الله بخسهم بينهم بكنا بكو فاتيا مواتاريني تو هجنانا القران gbogbo àwọn tó ń bẹ nípò olórin tí wọ́n tàpá sáàkùnkùn ọ̀nẹ́mẹ́ ìmọ̀ ìlà ìgbéra wa lè bóòlù ní ṣe máa ní àlùkò àánì sí nínú lèrè lérí ara mi ní lérí àwọn ọmọdé mo bí ọmọ ní gbogbo èdè tí ẹgbà ti láyé ọmọ kọ̀ránì ká ní ẹlòmí àtúmọ̀ ọdún àwọn ọmọ mẹ́rẹ̀ ti ẹrí yẹn eléyìí lọ́ọ̀lù ṣe eléyìí mẹ́sìn eléyìí ẹnjìnírìn eléyìí ìgbà àwọn arákà ọmọ mo mọ mo mọ èèyàn sọ pé bóò la ṣe ná ní kan bóò la ṣe ná ní. kùránì ó gbúdọ̀ jẹ́ sílẹ̀ gbogbo olóko ká máa mọ́lé lórí mi yọ gbọ́ kọjá yọ yà kọjá yọ yà kọjá nítorí yóò kó ti ẹni tí ọkà ló kan tó lè fi àwùjọ ìwé náà ló tó tẹ àpòlíṣàn náà ló tó tẹ ọlọ́run kò ṣe àmì tó bá ti gà bẹ́ẹ̀ ilẹ̀ ajá ọlọ́run bá sá ń bẹ wọn jẹ wọn síra wọn ẹ jẹra ní níyà ìwọ tó o ṣe ẹ̀yẹ níyà o ní jẹ́ ní ṣe Àdíkì yìí, mo sàlàyé fún aláìlẹ̀ wípé ẹnu fún wọ́n ní wọ̀ ìsìnàì nínú ọ̀nà tí àdíkì yìí gbà wà nínú àwọn ọ̀rọ̀já tó wà ń bẹ̀ wọ́n pẹ̀lẹ̀ fẹ́ ní ìbùnú àbìnà. Orúkọ rẹ̀ gbẹ̀rẹ̀ kọ́ خالد بن يزيد أفاوى الإمام الذهبي رحمه الله يعني خالد يزيد بن يزيد بن عبد الرحمن بن أبي مالك الراشد الأمداني الدمشقي عن أبيه وأبي بن حارث وأبيه ابن أبو الجواري وهشام الأزرق ضعفه àwọn olùmọ̀ nípa àdìs wọ́n ti bọ̀ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀gbẹ́ta bá ti alágbèrúgbà àdífò lè jáde sọ̀rọ̀ قال الحافظ بن حجر على العسقلاني رحمه الله ولخالد بن يزيد ابن عبد الرحمن بن أبي مالك وقد ينسب إلى جد أبيه أبو هاشم بن دمشق أبو هاشم بن حجر وللضعيف مع قومه فقير tó ń di pé àgbà àfáà ní nípa ìmọ̀ síkú ṣùgbọ́n nínú ìmọ̀ àti nípa títà síkú à dọ̀yí èyàn lè jẹ́ sọ̀fíìmù nínú síkú kó sì jẹ́ dọ̀yí nínú síkú وقد اتهمه ابن معين أخوه ابن معين ìgbéjì àfáwà ahmed muhammed wọ́n fúra sí wípé ọ̀rọ̀ rẹ̀ kìí bí kọ́rọ̀ mọ́ dojú tó bá gba ọ̀rọ̀ wá tó máa wà ní ọ̀rọ̀ ìdí nìyí tó fi lẹ́yìn pé lọ́dọ̀ tá a lọ́dọ̀ apá àwọn ó yìí òun yìí ó padà amọ́mọ́ sọ ilé ìtàpá jùlọ fún àwọn ọlọ́mọ kí ó èèyàn kì í rí ìlàjì ọ̀nà kí ẹ̀ lè fi mọ̀nà kódà bẹ́ẹ̀yàn bá rìn ọ̀nà bó rìn já kò sí tó pọ̀ mọ̀nà ẹni bá rìn ọ̀nà tó tún mọ gbogbo ọ̀nà tó lè dá ọ̀nà tó ti ṣìnà yóò sọ wọn pé bọ́ bá gbọ́wọ́ ọ̀sán ibi tó fi jáde bọ́ bá gbọ́wọ́ òsì yẹn ibi tó fi jáde bọ́ bá wá gbàbí ibi tó ọjà orúkọ gbàbí ẹgbẹ́ mọ̀tàkì bọ́rọ̀ ìpàṣẹ́rí wọn káàkà gbọ́ọ̀rọ̀ lérèfé káàkiri àmọ́ òkú káàkiri àti ìdájọ́ lérí ẹ̀ mílẹ̀mílẹ̀ láti táwà kó ní òlàlàáfíà tẹ́bá tún tẹ̀síwájú ní ẹ̀kọ́ ọ padà rí wọn ní tó pẹ̀lú àwọn àlàyé ní òlàlàáfíà mẹ́lẹ̀mẹ́lẹ̀ ní àwọn àdíjì ní ìdájì rò pé ó lálàáfíà mọ́ta bá mú ìsíwájú a ti padà mọ̀ wípé àdíjì yìí tí a bá wò síwájú nínú ẹ̀gbà wá mí tó bá wà àdíjì hátàlì والذين ورد له طريق آخر يتخوى بها wọ́n lábí ìdá kàkàlẹ̀ yìí kábàtọ̀ tó kọ̀lá àbíà olùkọ́bí yìí tún gba ọ̀nà ní ìwà yàtàkọ́wà fún ọ̀gbà ìwà yìí tọ́lá bí yàtàkọ́wà olùkọ́bọ́nà ní tó gbà wá nígbà yìí ṣùgbọ́n lábí ìdá wá lọ́nà tó lẹ tó bá ti jẹ́ pọ́nà tó gbà wá nílẹ̀ yẹn pọ̀ yàtàkọ́wà yóò kún lágbára yóò wá di àdìsù hasanu ṣèbèrè wọ́n ní وهو ما رواه الطبراني في المعجم الأوسط ẹ̀rẹ́sẹ̀lẹ̀ tí ìpù máa dáta wà alákọ́sọ àtún àwọn tọ̀bàrání nínú síra àwọn al-Mu'jam al-Awsat wọ́n padà tún mú àbíìsì níwá wọ̀bí mọ́sílẹ̀lì sàmìyí lákanáà inú mọ́sílẹ̀lì sàmìyí àti wà hákìn tí أخبرني أبو معبد حفص بن بيلاح عن عطاء بن ابي رباح قال كنت مع عبد الله بن عمر رضي الله عنه فقال فاقبل علينا النبي صلى الله عليه وسلم ẹ̀rì pọ́nà tẹ́lẹ̀ ìtàwà tó fi já àfáàwà àbúlé ọmọ akúnmọ̀lù ọ̀nà tó tàwà yìí àkẹ́fin ẹni tí a mọ̀ sí kọ́ ìlú ẹ̀sìn ìpínlẹ̀ orílẹ̀-èdè ló fi líǹkì Abdullahi tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n wá ní ilé ìta kàyíǹsì ọ̀nà ti àfọwọ̀ sọ̀bàrání wà bọ́ọ̀lá àkì àfọwọ̀ ákì tí wọ́n ni tíra mùsùlùmí àwọn wá ń sọ ọ́nà kan láti ìyíwá wọn hádá àdíhùn sọ̀híhùn ìsìnà wọ́n láti ìsìnyí o ìsìnà ìjì ọ̀nà tó gbà wà wà wá fákọ̀ hú gẹ́gẹ́ bí ìpìlẹ̀ dáàtúmà nípa ìmọ̀ hadith àti àlẹ́lẹ́ àkọwà sheik nọ́sùn alábàá àlẹ́lẹ́ rahmatullah wọ́n ní gẹ́gẹ́ láti gbọ́ tí sọ ni ọkàwó tó dáa ìgbà tí a fọ́ àlọ́ákì tí wọ́n ní àdíkì àdíkì tó lára orí àmìsọ̀ ìrìnlẹ̀ wà wá fákọ̀ wúpàtà ìmọ́rù bá ní àkọ́fà ọmọ bẹ́ẹ̀ ni wọ́n wí lóòtọ́ èyí bá lọ́pàá ẹlẹ́ẹ̀kẹ́ ni wà sánàwù ṣe kọlọ́bàjá tọ́fùnàkọ́sà àfọ́ àwọn àgbà tí wọ́n máa ń dátọ́ lẹ́nu àìmọ̀ kan ìsìn wọ́n máa ń dá fáì nǹkan lẹ́nu nípa ìmọ̀ àti ọlọ́pọ̀lọpọ̀ ọgbọ́n ìjọ àwọn náà lọ wájú sí àdéjì tó dáa èyí tí wọ́n sọ yìí kó làwọn padà wá sọ nípa rí ọ̀rọ̀ wọ́n ní gbogbo àwọn tóòkù tájì sí ìgbà wá fàárì tóòkù àgbà ìlà ìlà àtọ̀ ní gbogbo àwọn àdísì àdísì ìdáǹsọ ọ̀nà tó gbà wọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó gbà wọ́n pátá olẹ̀ àyàfi ti alhaki sàkàlì wọ́n ni fàkúwà lè lóòdà ìyẹn ni òkúlérò bá gbára lé láti sọ pé àlèlò àdísì nítorí ká mọ ẹ̀yàn ẹ̀mẹ́ ilé náà ni pé ẹ̀rú máa ń bani láti sọ ìgbàlódé òpin àwọn ọ̀rọ̀ tó bá ti jẹ́ kó lẹ́ẹ̀ láàrin rí ti ìsọ́dọ̀ ànẹ́bí ìyẹn mọ́ kóra tí ó lélẹ̀ ṣùgbọ́n lè káàbà lè lánú pé ànẹ́bí ló wí àgbọ̀dọ̀ sàpàtà rẹ̀ lùgbà wọ́n lọ́wọ́ àyà nígbà mú sọ́rọ̀ bá wà fọ́ àṣọ ìfọ́kù alákọ̀ọ́bà ìfábí ti ta kan àdísì ó dáa tó ṣe lò nígbà tí àdísì tó lẹ̀ pẹ̀lú ọ̀nà tó pọ̀ tó gbà ìfafẹ́ yọ ló bẹ̀ o náà ni dísí ó sùnmọ̀kùn àti ìmọ̀ sí nǹkan tá ń fi kéèyàn níwọ̀n bí sí kù ká máa gbowó wípé ká máa ta nǹkan bọ̀ fáwọn èèyàn ẹ máa bí ìlú ọlọ́run ìyẹn ni àwọn ìjọ ànábì ṣùháì ìyẹn ni àwọn ọmọ ṣe lọ́lọ́run fi rán ànábì ṣùháì bù sí wọn nínú ọ̀kan nínú ìpìlẹ̀ kẹ́jú bẹ̀rẹ̀ nǹkan bí ìtúbẹ̀ wọn ṣe yàtọ̀ sí ṣùgbọ́n yìí náà kàlẹ́jọ́ bẹ̀rẹ̀ ọlọ́run tó wá rárá rẹ̀ ní ṣùgbọ́n lóṣù ọ̀sán ìtẹ́kìlọ̀ fún ọmọ ọ̀sán náà kẹ́yẹ́ bí ó sùnmọ̀ kù máa ìgbà tí ọlọ́run wá ní kánẹ́bí ṣùgbọ́n ìbá wọn ṣe ilé nìkan torí pé tí ó wà fẹ́mi wọn náà ní gbẹ́tọ̀ ìdíbà jẹun owó àbíkọ́lé àwọn èèyàn náà ló wà ọlọ́pọ̀ arákánà bí ṣùgbọ́n kò sọ ọ̀rọ̀ kẹ́ẹ̀ká wọ́n bẹ̀rẹ̀ èyí tọ́lọ̀ wọ́n ṣe fún ní olóòrò jùlọ kẹ́ẹ̀ká pàtẹ́ lọ́gbẹ́ta ara tó bẹ̀rẹ̀ lọ́lọ́n ti sàlàyé àbí èyí tí mo ní ẹ̀dá wọ́n bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ kí ni máa ṣe ṣẹ́gbẹ́ ìjọ ọlọ́run bá ti sọ pé bá kí ni ẹ tó wọ ẹ̀kọ́ ìrọ̀ ńlá kan إن كنتم مؤمنين بقية الله خير لكم إن كنتم مؤمنين. sọ fún wọn pé kí wọ́n jáwọ́ níbi ìṣiṣẹ́ lọ́rùn kí wọ́n jáwọ́ níbi jíjẹ ẹ̀ṣọ́ àwọn ènìyàn mọ́lẹ̀ kákọ́jà pàmọ́ owó kékeré lọ́jà ṣùgbọ́n bá ti kó pamọ́ abáṣọ́dọ̀ owó gọbọye látara apáwọn ènìyàn kó káàtà rẹ̀ wọ́n wá ń tú réèsì pẹ̀lú owó tó ga lánàá a fún alákòójúwe ọ̀rọ̀ epo pẹ̀lú lára lítà 160 kan 55 ó wá ti wípé ìrẹ́ni wá ń bẹ̀rẹ̀ wípé pẹ̀lú lọ́ra 250 mítà ẹ̀dá pẹ̀lú ìgbẹ̀rẹ̀ fún níbi tí ọ̀dẹ̀ ló tòtòtò lásìkò kan wọ́n wá sọ ju wíwọ́n àtúnwá ń de ara wá ní wá àwọn amúmára ẹni tó ti kúkú yẹ tó fẹ́ fi sọ́kọ̀ nígbà ó ti wọ́n yóò wá rà wíwọ́n yóò padà pa ìnáwó bí ìlara ó lè mọ́ wọ ọmọlé ọmọ rẹ̀ kan wọ́n lè mọ́ tí wọ́n bẹ́ẹ̀ jẹ nínú ilé tó àwọn nǹkan ni akọ̀rọ̀pá àwọn ìmọ̀ ní nǹkan bí yóò mọ̀ pa lára àwọn kan tí wọ́n pa nǹkan ní ìlara lọ́dọ̀ tẹlòmí làwọn fi ń sọlá gbogbo àwọn tó bá tẹ wípé ẹkùn ló dì fún wọn ìnira òun ló ń di fọ́ wọn ọlọ́wọ́ bá ní wádẹ̀ بقية الله خير لكم بقية الله خير لكم بقية الله gbogbo ń tọ́lọ̀ bá ní kó sẹ́kù sí ní lọ́wọ́ nínú àríkìkì halal ọ̀rẹ́ ìròyìn àkúrùn ìyẹn ló lóore fún yíjú òbítìbítì owó aráàmù بقية الله بقية الله خير Àwọn tọ́lọ̀ ń bá ní kó gbé ọwọ́ yín bó ti rúlẹ̀ kó máa tó bá ti jẹ́ ti halal kọ́ ẹ̀kọ́ ìyàwó ìyẹ́ ló lọ ẹkùn yìí ìrìnkún tó ń gbùn ní bẹ́bá fọ́kàn ní sọ́dọ̀ ọ̀yọ̀ntọ́nà òtò yìí àwọn fún onímọ̀ wọ́n tó wà alẹ́kì بعد إيفاء حقوق الناس بالعدل أكثر نفعا وبركة من الزيادة والإفصال في سوى afẹ́tajà fún yàn àtà ní pípé lóòótọ́ ẹni tó tà ní bíbíkù ó lè rí èrè tó pọ̀ ìwọ tó tà ní pípé tó ṣe jàmbá èrè tó rí yẹn ó lè mọ́sùn sí ẹ̀ ṣùgbọ́n èyí tó rí lọ́nà aláìrí yẹn ó lóore fún ọ ju èyí tí yẹn rí lọ́nà àrọ́mù tó pọ̀ ẹ̀ jàmbá ẹlọ mú kọ́ìdà kan sọ́wọ́ pípọ̀ ó lówó ìgbà bá fowó ṣe níjọwó ẹ̀sùn ilé máa ti jọ tó bá ń tún kàánà àwọn tó lówó láyé lágbàáyé orílẹ̀ pé kò tẹ́jì ló wà ẹbí pé kí ló fi ṣe láwọn bá fi máa bẹ̀ lọ́gbọ́lọ́ mẹ́ta lówó lọ́rùn jáàmì lọ́wọ́ ni ẹlòmí ẹ̀rù owó ni abduldinar owó owó àdámà tí láì tó wọ́n tẹ̀kẹ̀ tó wọ́n mẹ́rẹ̀ ṣùgbọ́n ẹ̀mí rí lára ẹ̀mí rí lára ọmọ ẹ̀mí rí lára ìyàwó ọ̀nà kí èyàn ti gbàrọ owó ó ní í ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa na ẹni bá rí owó lọ́nà haram bẹ́ẹ̀ ní iṣẹ́ ẹ̀tọ́lọ́ ń délẹ̀ lónìí la kò níṣe ṣùgbọ́n lè sọ́ntà wá ṣẹ́wó ó lè mọ́ sọ́ntà wọn ní bọ́ọ̀lù èso ó jẹ́ kí ìwó rọrùn fún torípẹ̀sẹ̀ orí kò ní ládámẹ́ kò sí tó fà á ní pé ìpìlẹ̀ ibi tó ti owó náà ní júwé bí ṣe mẹ́rin a máa ń àkójú rẹ̀ kan ẹni tó ní 50 million kò jẹ́ gbogbo lérí ẹ̀ ń lóbi ẹlòmí ní 5,000 lọ́wọ́ wọ́n bá fi wálé èrè pé ta ló lówó náà àwọn méjèèjì àgbẹ̀gbẹ̀ tó ní 50 million abẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀sì ni onífàfihàn ó lè jẹ́ olówó kó 15 million ẹ̀ kó sì jòdó sí lẹ́nà owó ó o ní 15 million lọ́wọ́kọ́lọ́ million ó gbé sí jẹ́mọ́ ìṣọ́lọ́wọ́ minus minus 50 abẹ́ ó ti lè jẹ́mọ̀ ìfúnnùkú ní 5,000 láyé nìkan ẹgbẹ́sọ̀kọ́ láyé lọ́rùn mọ́ ìpìlọ̀ ọjọ́ fún ẹ̀ láyé lọ́rùn ní tó ní 5,000 lórí ó ti wọ́n nínú tó bá ikú láti ọ̀sán lè pín rẹ̀ lọ́rùn ọmọ náà ni ọdún tọ́kùn lọ́nà ló ń pa léde ilẹ̀ kàlẹ̀fọ́nà ìjẹ́ náà lọ́wọ́ sọ pé láyé lọ́rùn ó lè sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí mọ́tò tó láyé ìyàwó ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́wọ́ 5,000 tó wá ní ẹjọ mẹ́rin gbogbo bùkátà tọ́nà ń ta ìjì kò ju bùkátà 1,500 lọ plus 3,500 ẹ̀rọ kò bàrẹ̀ lówó pípọ̀ kọ́ ni owó kọ́nà kó ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó mọ́ sí àbẹ́wò sí wa kó mọ́ bẹ̀ ìdàmú sí wa ẹlùmí ìtàrò polólówó ńlá ń tí ná lórí àìlera ara rẹ̀ lóṣooṣù nílùú òyìnbó mẹ́rin bá gbẹ̀rún ìdí nìyẹn tó fi jẹ́ wípé owó tó wá lọ́nà halal ó lóore púpọ̀ jẹ́ wọ haramu lọ bótúlẹ̀ kó haramu ó fẹ̀ tó bótúlẹ̀ kó pọ̀ tó bótúlẹ̀ kó lówólówó tó àwọn tó lówó jù ọlọ́fẹ́ kò sí fáà níbẹ̀ ìgbẹ̀yìn olówó tó lówó jù ẹgbẹ̀rẹ̀ tó lówó jù ọlọ́fẹ́ kàgbópẹ̀ Bàkíyà tó láà ìtọ́lọ̀ bá ní kó sẹ́kù sí wa látara ogun wa yẹn. Ọlọ́run ìrìnàkúrù. Èyí ò ní máa lọ rẹ fún wa. Ìrìnkúrù ọba tó bá rẹ̀ pé lọ́dọ̀dọ̀ lẹ gbọ́lọ́wọ́ ọba gbọ́lẹ̀ mọ̀kọ́lọ́wọ́ ọba tí máa sí àbùkátà mú bẹ̀ẹ̀bá gbọ́ yé bẹ́ẹ̀ bẹ̀ẹ̀bá nígbàgbọ́ sígbàgbọ́ ní bá jẹ́ kó yẹ yí bẹ́ẹ̀ ẹ̀rí máa jẹ́ owó àwọn mọ́lẹ̀ lọ́nà ìtọ́ ẹlòmí ń bẹ yẹn ló fi ń gbogbo tó kójọ láyé níbi haramu ni ẹnu tẹ́ ìjọba tẹ́lòmí ń bẹ èlò sára yìí ẹ̀sì máa gbọ́ nǹkan bí tí ó máa ń ṣe bẹ̀bá wà lọ wá nílẹ̀ wà lọ ẹ̀yìn gbogbo ayé tẹ́ ìjọba àwọn àwọn ìṣe bẹ́ẹ̀ sì ni kò lọ́dọ̀ iṣó wà máa rò ní pé tó ń bá lè sọ fún òní máa kó jẹ bẹ́ẹ̀ òun ní lówó lọ́wọ́ ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀yin tẹ́ ń rò bẹ́ẹ̀ ìmọ́ ni yí ló lẹ̀ bákíyà tó lọ́ bákíyà tó lọ́ nípa ẹ̀rùn ìyàmú ìkọ́ tó mú mi ní kẹ́ẹ̀mí èdè ń dá ń pè ní èrè kẹ́ẹ̀sì lérí owó yí lọ́nà àláàlì

que èyàn máa ń gbọ́ tó máa gbáríkà ilẹ́kẹ́ tún fi ẹ̀kọ́ yẹn ó gbá ọlọ́lọ́gbọ̀n jẹ́mọ̀ ìbáwá tó ọwọ́ ẹ̀ níbi òwò jẹ́mọ̀ níbi òwò lọ sí kánà òwò ṣíṣe kánà gbé ẹ̀rẹ̀ àwọn àwọn àwọn àwọn àwọn

wọ́n ní ti USA lọ́wọ́ ẹ̀sìn náà fún wọn wọ́n èyí tẹ̀ yà ńlá kẹrẹ rẹ̀ ṣùgbọ́n ọkọ̀ wà níta níbi tí wọ́n ti ń pòdúsì ọjà níbẹ̀ ló sọ wọ́n dàrẹ̀ wọ́n bá kórè bọ́ọ̀lù fẹ́ lọ onídìí ọjọ́ lọ́pàá níta ọlọ́ọ̀tẹ̀ bẹ́ẹ̀ wá gbọ́ owó ní ẹ̀dẹ́ ní ọlọ́dọ̀ wá ń bí fẹ́ràn lórí alẹ́ ọkọ̀ ìyàlẹ̀ yóò ká mọ̀ bọ́ bá àyà mi ẹni náà sọ ìjọ máa ẹ́gbọ́dọ̀ máa jẹ́ àfihàn ní wọ́n rí ẹgbẹ̀rún máa mú kọ́ ẹgbẹ̀rún máa mú àdíkòsẹ̀ gbogbo àwọn èèyàn bá ti ka àlùbáríkà ní Lọ́pọ̀ ẹ̀wà jẹ ẹ̀wà ayé wa Kò sí ìjọ ògbélébẹ̀ láì ní mú lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ò ìpò, bí ò sí ìdébẹ̀ súnmọ́. Káàrin ò sí ìdàlẹ̀ òsìn tó bí àwọn nǹkan ẹran tó bàbá bá ti pàtàkì àlùbáríkà lẹ́yìn gbogbo nǹkan tá à ń ṣe èèyàn kan ní ilé owó ọlọ́run ní wọ́n fún ìlú gbogbo ẹni bá jùmọ̀ ilé owó ìlú sónà tọ́lọ̀ ìlú olówó ṣùgbọ́n ní sí èrè ilé owó náà lówó ọlọ́run ní tẹ́sàkó òun àtúmọ̀ fọ́nà yọ́nà tún

lọ́pọ̀ ààrẹ yìí kì í lọ ilé sọ ní kí ẹ òun náà sọ púpọ̀ àwọn àkàkì ẹlẹ́lẹ́ ìpàkì ẹ̀dẹ́ ni pé yóò tó lọ máa sọ púpọ̀ ẹni ẹ yóò lọ máa fẹ́ gẹ̀ẹ́sì fọmíṣẹ̀ nípa rẹ̀ ọlọ́pọ̀ ní ẹ̀ bí ní ẹ̀

orílẹ̀ àmẹ́jọ ọlọ́run sọ fún wípé wà máa ná alẹ́ fún bí àfíìlì ọlọ́run bá ní sọ fún wọn nípa èyí ṣùháyè ọlọ́run ò ní máa sọ pínpín yí kiri èyí tó ní sọ mo ti sọ nì kò ní mẹ́gbẹ́ kí wọ́n ní yàrá rẹ̀ fún mọ́ من تتبع عورة أخيه المسلم تتبع الله عورته ẹni tí bá ti máa sọ pínpín ọ̀pọ̀ àṣírí ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ọlọ́wọ́ sọ pínpín owó jẹ́ náà ọlọ́wọ́ ọ̀rọ̀ wa ní kọ̀kọ̀ gbangba ni àtìkọ́kùnrin bí lọ́rọ̀ ìgbà bá rí ní káfí sọ̀rọ̀ èyí tàbá وما أنا عليكم بحفيظ وما أنا عليكم بحفيظ nínú tó àwọn nǹkan táà lè pẹ́ra wa ní kọ̀kọ̀ kápàrà wa sọ oríṣẹ́gbò mídà láti ala láàrin àwọn àbá síra wọn in tó lè pè àbá alábọ́dá mọ̀ yọ èyí tó fi ṣe bá sàlàyé ó lè ní kódà àìmọ̀lé tó tó mọ́ ara tó yẹ ni orin tó mídíà ló ti lọ gbé jáde àfẹ́ ẹ̀lẹ́kọ̀ọ́ nílé gàmbàmbà tó tún ṣe ó tún ṣe níṣe ló fi ẹ̀sìn rẹ̀ àdáyé ìsìláàmù fẹ́ àtúnṣe ó lòdì sí ká máa fúra wa ṣẹ̀ṣì èyí ń kún orí social media oníkàlùkù wà ní sọ̀tọ̀dà wọ́n a máa kòkòrò wọn kòkòrò wọn kòkòrò wọn àfọ́ àwọn ará àlejò wà àti ìkáwọn èèyàn ọmọ ẹ̀kẹ́ ìlú oníkàlùkù wà máa tọpinpin àṣìṣe oníkàlùkù àti bọ́míjà kẹsìlẹ́wọ̀ mi sí níjọ́ kan wọ́n ní wọ́n tẹ́kì píjọ ẹ̀ ní ti wájú òtẹ́ẹ̀lì kan wọ́n ní wọ́n fọwọ́ kó bẹ̀rẹ̀ kà lọ́rùn mo sì ní píjọ ẹ̀ lọ́wọ́ ìmí orí yìí ẹ̀ ẹ̀fẹ̀ èyí náà máa tó sọ sí ẹ̀ náà èyí náà máa ṣe káàkiri àti sàlàyé ẹ̀sìn fáwọn ènìyàn àyè inú ọ̀wá ní símọ́ wọ́n a máa inú bó rẹ̀ kí lẹ́tí gbọ́ nípa ẹ̀ nígbòló lọ ẹ̀tọ́ ẹmọ́ nítorò ìtọ́lọ̀ bẹ́ẹ̀ sì ni àmẹ́sì ti ní gbogbo ẹgbẹ́ wájú tàbí àwọn àwọn àyà rẹ̀ ọlọ́run tó ń ṣe ìjọba mẹ́lòó tó lẹ́ni tí sọ mọ́lẹ̀ kẹsì báyìí tí ìfẹ́ tọ́bá ká tó ń bìí tó ń ṣe ó fi ń lọ nítorí wọn bàbá sí ibi ẹ̀ náà kò níbò kò níbò wà máa ń ra láti sọ gbogbo ìsìn bá bá ń lè èyí tá a bá rí pótà wa lójú nínú ọmọ yóò bá yẹ kákọ̀ọ́ lẹ́kọ̀ọ́ bá ẹ̀kọ́ ìnira kan ló ní káwò bá ti fẹ́ fún lọ́wọ́ lérí ẹ̀ èyí ni ló lò rẹ̀ ju kákẹrẹ ní jẹ̀sí lọ ọlọ́wọ́ bá ní wọ́n máa mẹ́wàá lẹ́kùn bí a fi yìí wọ́n yóò bá bọ̀ wọ́n ní ààbọ̀ kọ̀ọ̀rọ̀ kí ọ̀rànga kìí ṣe kàníkan ó ń bọ̀ ọ̀gá àlọ́ra wọn ẹgbẹ́ náà ti ṣe ọ́sẹ̀ tó bá wọn tó ẹwọ́n gbọ́ èsì tí wọ́n fún أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قل قالوا àwọn èèyàn àlẹ́bì ṣọ́áì bàbá àlẹ́bì ṣọ́áì kò kàrùgbò tọ́lọ̀ ọ̀fẹ́ tí wọ́n ń ṣe ó kàá fún wọn oríkẹjá wọ́n bẹ̀ kí ọ̀lọ́ kó mọ́ sọ̀kalẹ̀ yíwọn lórí ìyàjí ìmú dáàbù ẹ̀jáwọ́ kí ṣe pé àdúgbò ṣùgbọ́n ẹ̀jáwọ́ kí àwọn àjẹ́ ọlọ́run ní máa sọ yóò kí nǹkan wúrú yìí ó sọ nísọ ti pẹ̀lẹ́pẹ̀ ó sọ nísọ ti hikma ó fi bá wọn sọ̀rọ̀ àwọn tí wọ́n wá jẹ́ onígbèraga àwọn tó ṣe wípé níbi ìbàjẹ́ jìlá wọ́n ti jẹ ibẹ̀ ni wọ́n ti mu ibẹ̀ ni wọ́n ti lóókọ wọ́n wá ń sọ fún àlọ́bí ṣòáìbù níjọ́ náà wọ́n ń sọ fún nísọ ti yẹ̀yẹ́ nísọ ti wípé ọmọ tó sọlẹ̀ ìsìdá àníwọ̀ta hàkúmà ní ti yẹ̀yẹ́ àti nísọ wípé àrùgbò bá dùdà ọmọ tó sọlẹ̀ قالوا هل شعير ويدعونا شعير ويدعونا شعير وصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا والحصلات همسة بالاستفهام ṣùgbọ́n ìsìfàánù ìsìzá wàtàwòbí wàtàhákùnù ní ti ìfihàn ṣe yẹyẹ èyà máa béèrè béèrè ní ìlọ́wọ́ èèyàn nígbà mi kì í ṣe pé ẹfẹ́ kó fèsì ṣùgbọ́n bí ní béèrè ní béèrè pé ẹfẹ́ fi ṣẹlẹ̀ yá ẹ̀wà bí ara ní ìrìnlẹ̀ bó ti rásọ̀ kì í ṣe bí wọ́n pín fún òun ní kọ́ sọ́ọ̀ ibi àmọ́ra mọ́ra ìwọ̀n ẹ̀gbọ́n yẹ̀yẹ́ náà méjì tààlà àbáta àmìsù lásọ fún òdúgbọ́ lọ́gbà ọ̀rẹ́ mi fún mi níbi ìjẹ̀jẹ̀ náà fi ilé kọ́nà bọ́bá tún fèsì gan ó sì lẹ̀ ọ̀nà yìí ni wọ́n fi ń béèrè béèrè lọ́wọ́ àdábì ṣọ́háì wọ́n àṣọ láàájú àwọn akọ́rí máa tẹ̀sí sọ láti yẹ ìtumọ̀ méjì ni wọ́n fún àkọ́kọ́ ìtumọ̀ ìrú títí gẹ́gẹ́ wọ́n ẹ̀rọ abá irú rẹ tó wù kí tó rẹ̀ sì gbáwé rẹ̀ lẹ́nu tó mẹ́ta tàmúrú tóhun ló pa ọ́ láti ẹ̀kọ́ amazọ́gbọ̀n tàmúrú tí irú rẹ tó wù kí yẹn olọ́pàṣẹ kó wá zẹ́nu òkè kó fi lù ti falẹ̀ a ń yẹ torúkà mẹ́rẹ̀ agbódò ààbà àrùn náà ó wá ń gbé ètè òkè ó fi lù ti falẹ̀ ó wá ń pa wá láti pé ká gbé tù sílẹ̀ ìtàwọn bàbá ńlá àtàbàwá ní ló sì fún lẹ́nu lẹ́nu ọgbà ọ̀ tí sí ìrùn yẹn máa ń sọ ìgbà irúgbé bá kan gbé àwọn abọ́nimọ̀ tẹ̀síìrì kan wọ́n túnmọ̀ sí mọ̀ sọ̀lá àwọn abọ́nimọ̀ tẹ̀síìrì ní wọ́n tún túnmọ̀ rẹ̀ sí kìrọ́ọ̀à pé àsọ̀lá túkà àkìrọ́ọ̀à túkà tí ìjọdọ̀ ń kà olóyí ọlórí tí ò jọ ọmọ àwọn tó bá sọ̀rọ̀ èsì ọ̀rọ̀ tí ò ní sí tí ó sọ káfíyẹ̀ sí yẹyẹ ìsọ kápẹ̀yẹ̀ lẹ́ni tí ò pé lọ́pọlọ náà ni wọ́n gbà lérò pẹ̀lú ìbéèrè náà àwọn àmìnà fààlà sí àmúwà nínú àmàlẹ̀ kó máa sọ fún wa wípé a nẹ́kù ara pé a ò lè máa ṣe kó ṣe wù wá في أموالنا ما نشاء أن نفعل في أموالنا ما نشاء Ẹ̀yìn rẹ̀ tó ń kí ẹ àti tó ń kẹ́ ń lúlú, olópa aláṣẹ láti máa sọ fún wa pé àṣẹṣe bó ṣe wà lórí owó bàbá ṣe. Àbí ọwọ́ rẹ̀ láti ní kọ́ra kàkàdù. Ìlọ́kàtí ó bẹ̀. Ìjọ́ sọ àmìnà fàádá fi àmúwárí lọ́sàn-án ìṣà àwọn ti gbàgbé pé àwọn kọ́lá mọ́ lówó ọmọ ìrẹ́lẹ́ ìwé my money my property my wealth no it's not yours ọlọ́run ló ní wà á ń fi fún mímọ́ nílá ètò sí àtàkù ọlọ́run ẹ̀ máa ń ná nínú owó ọlọ́run owó ọlọ́run tó fi ṣe yí lọ́wọ́ ọlọ́run ló lówó ẹ̀ ẹ má bèèrè sọ pé ìlẹ̀ ní ìyẹn ni àwọn ìjọ ànábì ṣọ̀háì àwọn wá ń sọ wípé sí inú rẹ̀hùn náà àbí tó ń ké ohun ló ń fi ọgbọ̀n gbà láti lè máa gbẹ́nu òkè ìlú ti sàlẹ̀ àndán alábi amúwárí náà náà nìṣà pé ààrùn ṣe tó wù wá lórí ọ̀nà táwọn fún owó kí lọ́kọ̀ọ́lọ́ níbi ọ̀rọ̀ owó bọ́kàn irú ṣe sí ìmọ̀ ń bẹ irú ṣe sí àwọn ẹ̀yà kan lórí ìbẹ̀rẹ̀ sílẹ̀ ìjẹ́ dápọ̀ kò sí kákàkiri wù bọ́ ọ̀bá àwọn ìyà méjì tó sí ẹ̀sìn máa sára kì bí ò lọ́mọ ọdún kó kọmọ bàjẹ́ bí ò látara àti ẹlẹ́ àwọn owó

قراءة أبو عبد الرحمن عبد الله بن حبيب ابن الربيع السلمي مما وضع قراءة علم القراءات قراءة سوى إبدا وبيت قراءة ومن أوصف على في أموالنا ما تشاء أو كبدا ìtumọ̀ yẹn ó padà lọ́dọ̀ ṣùháìbù wọ́n kí ní ìṣèwọ̀ ṣùháìbù náà

ọ̀rọ̀ ilé ìjọsìn ní kọ́rọ̀ rẹ mọ́ lórí bá ṣe kówó jọ ọ̀kọ́lọ̀ báwọn náà bá àbá fẹnu sọ́sí ta àfìṣe sí sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ń tàbí àbá ẹ̀jọ̀ ilé ìjọrọ̀ sí à àwákọ́ òwò yìí ni ewó ní èyí sọ̀rọ̀ sí à ń bẹ̀ alùpàánì dájọ́rọ̀ ayé àtàkìyàmẹ́ ọ̀rọ̀ tọ́lọ́ ń bá wọn ìjọ ṣùwáì fún sọ ń bí ọ̀rọ̀ wọlé tọ́lọ̀ wọn bá ń kì wọ́n nílọ̀. Ìmẹ́kà wọ́n dájúdájú ìrẹ́ ṣùwárẹ̀ dáadáa àárín rọ̀ṣí ìta mọ́ sí tẹ́lẹ̀ oní alhàlì ẹni tó jẹ́ oníṣòro ọlọ́pọlọ. Àrọ̀ṣí ìlú ẹni tó mọ́ in tó tọ́ láàmọ́ sí àmàkórí ẹni yìí.

ìdáwọn pàlérò ní ọmọ kí ní kí wọ́n fi ròyìn ẹ̀rọ yìí ẹ̀ ìdàkejì ni wọ́n pàlérò ó dà ní pẹ́pà fún bá bẹ́ẹ̀ fi ẹnìkan náà fún ẹ̀rẹ́ ó sì kẹta kò bọ́ sójú ẹ̀ nítọ̀ àwọn làákà ìgbẹ̀ mi wọ́n náà tó làkùn wọ́n ròyìn tó làkà ìtumẹ̀ náà ní pé àkọrù ni ápùsẹ̀ ẹ̀mí nínú ayà ní lápà lérò ní ẹ̀wọ̀n òní àlẹ́bìṣù ayè wọ́n ni ìnnẹ́kàlá àǹkàlá àlímò rọ̀ṣí Ọlọ́run ọba ní ẹ̀yọ ọmọ ìnẹ́ka ń tọ́lá bí kẹrí báwà súnmẹ̀ nígbè ìwọ́n ní ẹni ìyẹ́ ní àpọ́lẹ̀ ẹ̀yọ. Ọlọ́run ọba ní ẹ̀yí rẹ̀ kára ní ìyẹ́ ní àpọ́lẹ̀ láyé ẹ̀ẹ́dẹ́pẹ́ lóbi jẹ́ pé kìí kàáṣẹ ọ̀gbọ́n ọdọ́dẹ́ ọkọ̀rọ̀ olùkọ̀ àì ààrẹ owó kí ni àwọn agbónúmọ̀tàn sí èrò sọ kí tún ní gbà láàárọ̀ ọ̀rọ̀ yẹn nínú èdè lárúbáwá pẹ̀lú sí àkọ̀rọ̀ tó ń bọ̀ ìnẹ́kà láàárín ìdí wọn wà ọ́dùn annahum mawsuf bi haqqi ààrẹ ìlú wàsẹ̀ ìtàgbà lérò pẹ̀lú ọ̀rọ̀ ni pé ìròyìn méjèèjì bá bú òyìn rẹ̀ yíò ìdá méjì ẹ̀ lágbà lérò ọ̀sọ̀rọ̀ àrùpẹ́ni tó pé lọ́pọ̀lọ́ ẹjọ́ tẹ́lẹ̀ torí ẹ̀ bá pé òní máa sọ pé kámẹ́jẹ̀kú sí wà lórí wà òní máa sọ wípé náà bàbá ńlá bàbá wá sí kàfì sílẹ̀ kọ̀ọ̀lá yá káọ́ أرأيتم إن على بينتهم من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أقربكم إلى ما أنهاكم إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي ànábì ọlọ́pọlọ ń pè wọn lọ́pọlọ púpọ̀ lẹ́yìn bá sọ̀rọ̀ òjì sí wọn kò ní fún ọ lẹ́sìn ìlànà àbòjì gbọ́rọ̀ wà ẹnìkan tó bẹ́ẹ̀ ní rú bẹ́ẹ̀ náà ànábì ọ̀rọ̀ ànábì Musa fìràánù gbélé ọjà padà òkú gbígbóná náà bẹ́ẹ̀ sì ni ọlọ́run Musa ọjà padà fún ìhàù ìgbàtí brown sọ pé mọ̀ ń wọ̀ pé ilé na àzúnnùkà ẹ̀ẹ́kẹ́lẹ̀kùnfà ẹni tí ìyẹ̀ tí máa dájá mẹ́sì mú gbogbo èyí tí ọ̀sán wà lọ́bá ti sọ ẹgbẹ́ ẹgbẹ́ jáde rẹ̀ ìrọ̀rùn yọ mú mú sáwípé wà máa kò sọ pé wà máa ń torí pé máa ń léèdè lápáwá pàá ní máa kí ní tàbùkù olùwà náà rọ̀kú láàrá kí ní ọlọ́run rẹ̀ nǹkan Mútà ò sínú tara rẹ̀, ṣùgbọ́n kó ṣe yẹ pẹ̀lú ọlọ́run rẹ̀ ni mútà kò sínú. Wọ́n sọ̀rọ̀ ọlọ́run láìdá, wọ́n sọ̀rọ̀ àwọn ẹgbẹ̀lẹ́dà, kò tún bóyí. Harìrí إذا في مجاوه وإذا يسام إلهه لم يحرك أبو داليا wọ́n hàrí yìí àwọn nìkan ń bẹ wọ́n fọ́ nípọ̀ wọ́n bínú wọ́n fara ya ìdásí màjá owó tẹ́lẹ̀ bá fi àkùkù لم يعرج وإذا يسام إله لم يعرج ثم قال لهم قالوا ما يوم عليه ọlọ́mọ tó wà rẹ̀ bó ṣe ẹ̀lẹ́sẹ̀ ìfẹ́fẹ́ ní káàkiri lóṣù rẹ̀ tó nùlọ òṣìṣẹ́ kan tó kọ́ lè wà níbi tó ti lè má lè sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́káàkiri lójú ẹgbẹ́ Fìràún ló sọ fún mú tàbí wa máa rọ́kún láàrá ní ọ̀nà fìràún wa máa rọ́kún láàrá ní. Ó ní kí ni kí ni nǹkan ọ̀gá ta ní ọlọ́run àgbáyé tó ń sọ, kí ni wúyí, wọ́n ti sè. Pẹ̀lú tó kú òun bọ́ ọ̀n kalẹ̀ fún ní wọ́n àyù pápọ̀ lébi, wọ́n tàyù. Kí ni ọ? Kí ẹ wá sọ, wọ́n sọ bẹ́ẹ̀ sí ọmọ tó lè gbà.

Wọ́n bá ti ń sọ bẹ́ẹ̀ nípa ọlọ́run. Ọ̀lá ni máa ń hàn àwọn aláàdà ìsàmì rúrú. ń sọ bọ́mọ tó ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹni àánú tí ó tó kó tira. Ṣùgbọ́n wá wọ ẹgbẹ́ àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ó ní aláàtẹ̀lẹ̀ ni oòrùn ẹ̀wà ń gbọ́n sí ìrẹ̀ ilé ìjọ. Ẹmú sàkiri ẹgbẹ́ ojú sọ fún. Orúgbé ojú ojú ẹni tó lè fún Fìránsìsì. Fìránà ọmọ sọ̀rọ̀, ẹfùn lé قال ربكم ورب آبائكم الأولين Àlẹ́lì Múlá ní tún pọ́kẹ́ sí ọlọ́run tí mo ń sọ yìí, ó náà ni ọlọ́run ọba ní bàbá ńlá bàbá bàbá bàbá ọwọ́ fọ̀rọ̀ ọ̀nà. Ọlọ́run yìí náà. قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون. Ó ní ilẹ̀ rọ̀súlà, kọ̀tọ̀kọ̀ rọ̀súlà.

torí kò sọ pé lámà jùlọ ẹ pé àrẹ́bì musa láti ẹ̀ lálẹ́ òun nà mọ́lẹ̀ bí lámà jùlọ ní kùntù àrẹ́bì musa òun wó yóò kò fọ́ lóbi jẹ́kọ́ wà sí nígbà ní ìkúlí mọ́kọ́ mi mọ́kọ́ rẹ̀ ààyè kọ̀ọ̀kan lónìí tó bá ẹlòmí kan kò fún bá olóòdà rẹ̀ wálẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ tó náà ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ káfí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dáwọn èèyàn anábì ṣùgbọ́n ẹ̀wọ̀n rí ní gbogbo tí mo ń ta ní sọ látàárọ̀ ẹ̀yìn ẹ̀wọ̀ tó bá ti rí pé lórí ọ̀nà mọ́ ni mo wà lórí àdáyẹ́ ilẹ̀ ìrìn ọ̀bí lérí àlàyé tó fojú wọn tọ́lọ̀ ọba fi rẹ̀ èyí tí ó lé ní ẹ̀yìn ẹ̀sì ẹ̀sánà lè kú sọ yìí ẹ̀yìn ẹ̀sì bẹ̀ kí èsì tó bá lọ jẹ́ pé látara ìgbàgbà àlàyé tó

àníyàn mi kìí ti ṣe pé ilé yìí níbi ìrìnbá mẹ́ bá kúrò mẹ́kẹ́ ìyàn lọ́jọ́ kò sí ìyẹ́kọ́lá ní yìí jẹ́ pé mo fẹ́ lé yìí mẹ́ kí ìyàn á lọ máa ṣe mẹ́lẹ̀ mẹ́lẹ̀ náà fáwọn mi tí ó ṣe wá àti ẹ̀rọ bò kalu pé ìbàjáwó ń bẹ̀ tí bẹ́ẹ̀ bá wà lọ́kùnrin nípa tí mo ń kọ́ fún ní mi ò lè kọ́ nǹkan fún ní kèmí náà wá sí pa kí lọ máa ṣe èmi ò lè ṣe bẹ́ẹ̀ ìdí mo rí inú ilá ní ìsúná àrùnà tàbà àtúnṣe lè ní ń fẹ́ lóòjì wọn bọ́lọ̀ bá lè fún mi lágbára mọ́ tàbà ní orílẹ̀-èdè okùn sí lọ́rùn ní ilé kó bí lọ́wọ́ ìmọ̀ràn yìí mọ́ ìsàfáàtù ní ìtagbára mímọ́ lẹ́yìn tí mo sọ fún kò sí lọ́wọ́ mi kí n wí fún yí kẹ́ gbọ́ kò sí lọ́wọ́ mi kẹ́ sì mọ́ sọ kò sí lọ́wọ́ mi wà máa ta orí kí ìlàbìlá ìyẹn ní kí a sí ọ̀pọ̀lọpọ̀ afáàrí túláàsì wọ́n gbọ́dọ̀ gbà owó túláàsì ọlọ́run ní dá nìyẹn gbà ó lè ṣe wá àti fún àìmọye ọdún kẹ́lì kẹ́mẹ́kọ̀ sílẹ̀ ìwà ìyàwó rẹ̀ àtọmọ ẹni bẹ́ẹ̀ lẹ́mọ̀ bẹ́ẹ̀ lọ́mọ ti kà kò sí wà nri, rí títí million ẹgbẹ́ àbáwọn bàbá wa bẹ́ẹ̀ àwọn àwọn ọmọ wọn náà nìkan kú wa ìyẹn wá sí máa ti pé ọlọ́wọ́ pàtàkì ọlọ́wọ́ wà máa tọ́ ẹni tí bá ń pèsè lójú ọ̀nà lọ má rò pé mímọ̀ ọ̀rọ̀ sọ ọ̀rẹ́ làwọn èèyàn ó fi gbọ́. Ìyá ti rí nínú mọ́dálásí ẹni tó jókòó sí ọ̀rọ̀ òní gbà ẹni tí ń gbọ́ lórí spíkà nílé òní ó ìgbà tó ń sọ yẹn ọkàn rẹ̀ òní

وما توفيقي إلا بالله وما توفيقي إلا بالله ẹni tí ó ṣe lébi ó lè dọ̀lá kó ṣe ẹni tí ó mọ̀ lébi ó lè dọ̀lá kó ẹni tí ò ní lè ní ó lè dọ̀la kó ní kàdáyéká fún tó ní nǹkan dé fàmánà lọ ó àlẹ́ kan. kàdáyéká fún tó ní nǹkan dé fàmánà lọ ó àlẹ́ kan. ọlọ́run tèmi bẹ́ẹ̀ ní ẹ̀jẹ̀ wà tẹ́lẹ̀ nìyẹn lọ́nà ẹgbẹ́ ilé ìkí lọ́nà ewu ọlọ́run mutí. Ipò tẹ́yìnká wà lánàá ni ẹ fọ́nà lọ́wọ́ alẹ́ ẹ̀kọ́ àánú ọlọ́run ló lè wà bá. Ẹwà tó yí òwú ọlọ́run ló fi yọ, kò dúpẹ́. Wọ́n láàánú ẹni tí ò sí, mẹ́gbẹ̀ẹ́ وما توفيقي إلا بالله Gbogbo jẹ́kẹ̀ rí tí mo ṣe tí mo ń pẹ̀ sójú ọ̀rọ̀ ọlọ́ kò sí tí mo lè dá ṣe. Kò sí kàí àtẹ̀lẹ̀ orí rẹ̀ ń bẹ lọ́wọ́ mi. Wà máa ta ó fi kí tẹ́yìn ó tàṣẹ̀lẹ̀ orí lórí iṣẹ́, tẹ́yìn ó sì ṣe kò ń jẹ bó ṣe gùn yàn lórí tí èyàn ń pèsè sí ọwọ́ ọlọ́ọ̀dọ́dọ́ ló wà. wà ilẹ̀ èrè òní. rẹ̀ náà ni mo darí gbogbo àlámọ̀ yìí mi sí. Bó bá sọ àlámọ̀ yìí rẹ̀ mọ́ sí pé kó ṣeé ṣe, tí ò bá wá ṣeé ṣe àlámọ̀ ló ọlọ́run ọba ní máa bá ní bí a bùkátà ẹni ó ṣe é ṣe kò ṣe é ṣe kò ní ṣe pẹ̀lú tọ́lọ̀ wọ́n máa ṣàwọn ṣe ṣe ní ìlàbílá àtàwọn bí i ìlàbílá ọ̀rẹ́ ilé ìtàwà kìláyìí wọ́n ilé ìrìnì ẹ̀kọ́ tó pọ̀ ó ń bẹ níbi láti dúró yìí àrẹ́bìṣùn àìsí jẹ́mọ̀ ẹ̀wọ́ ọ̀rọ̀ táwọn èèyàn sọ sí ẹrù stóòmù ẹrù sí tó pọ̀ bọ́ sára ní bó ṣe ẹ̀tù yẹ ọmọ àkọ́kọ́ dé ìlú ìta padà ní orí ní òpè nọ́mbà 2 èyí máa rẹ̀ àkọ́kọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo ẹni tí ó bá ti pè àwọn èèyàn sójú ọ̀nà mú sùúrù má ẹ̀ wọ́n lọ sọ bánà jù wọ́n sọ bánà jù pé ìrìn ò ṣe dédé àwọn ọ̀tá tó ṣe dédé máa ta ló túkù tí ó sílẹ̀ ọmọ ènìyàn lè ṣe ọ̀rọ̀ sọ inú lè máa bí ó lè jẹ́ transfer of aggression ẹnìkan ti bàánújẹ́ tó fi déwájú ti ẹ ìyẹn yóò fi sọ̀rọ̀ lọ́dọ̀ ti ẹ ẹlẹ́mìtì ń bẹ kò tí jẹ àwọn ilé ìbò wọ́n an hungry man is an angry man ẹni tẹ́lú pa bí ìbínú bí ìbínú àlefẹ́ bí ìkara bí ìkara àlefẹ́ ẹlòmíín sì ń bẹ òye ẹnìkan obìnrin kan ó sọ̀rọ̀ òbí sáná sọ̀lá ọmọ rẹ̀ fún wọn bàrá jẹ́ àdínkìní ìsbírì tẹ́kìlá wọ sbírì fáyọ̀ ọlọ́run sí sùúrù yóò bá lẹ́yìn àlẹ́kà ánì kó ẹ̀kọ́ wájú mi fa ìnẹ̀kà lẹ́mù tún sọ́ọ̀bù bí mùsùlùmí in tó ṣe bí òṣìṣẹ́ ọdún tó máa sọ̀rọ̀ ọdún kó rẹ̀ fún fún wọn jù alájìdí àkójọ ìgbà tó ní ọwọ́ wáyé àwọn ọwọ́ sọ fún pé àgbẹ́bí ìmọ̀ ló sọ̀rọ̀ sí òun ó lù wọ́n mọ́ olùsáré lórí àmìṣẹ́lá nígbà bí àti omi ìmọ̀ àgbẹ́bí ní ìmọ̀ náà sọ̀tòrò ní ìjàtọ̀ ẹ̀rì wà fún wa dùn ṣe fún ẹ̀rì balẹ̀ láti gbọ́ gbogbo ẹni tó bá pé àwọn èèyàn tó jọ ọ̀nà ọlọ́run wó orí ṣe bí kí wọn tó bá ń bínú tó bá ń fi àìmọ̀ kan sọ ó ṣe sùn torí pé nílẹ̀ ìlú tiẹ̀ nítọ̀ fẹ́ fún wọn náà ó dà ó wà sí sọ ẹni tí tọ́jú aláàrẹ̀ dọ́tọ̀ fún aláàrẹ̀ lábẹ́rẹ́ aláàrẹ̀ bá kó gbà tó fún dọ́tọ̀ nítorí pé nílẹ̀ ẹ̀sán àìkàní

lórí àwọn ọmọ wa ẹlùmí ọmọ rẹ̀ ṣe tí ó sì tókù yóò sì lé ọmọ kò lólé ọgbà wọn lè máa ẹ̀yìn lè jáde àwọn tí ó gbà ń bẹ́ ìtàn kò sí ló kọ́ ní ìgbó òkú tó kọ̀ ìrìnà ẹjọ́ ká ṣe sùúrù gbogbo àwọn tí ń pè pèsè ojú ọ̀nà ọlọ́run pátá ẹjọ́ á mú sùúrù fáwọn èèyàn ọlọ́pọ̀ ṣàmọ́ ṣe àlọ́ ó bá di ọ̀la àmọ̀ tẹ̀síwájú nípa ọ̀la níbi ṣáàì àti àwọn rẹ̀ àádá ah, nígbàgbé ọjọ́ ìṣẹ́lá ṣùgbọ́n ìkọ́ wà ní wọ́n bí àtàrí dáa wọ́n lẹ́ni tó ṣe jìnà ló bà wẹ̀ tó bá ṣe jìnà yẹ̀ tán tó tún wá ṣe tààrí àwọn ọjọ́ kìí só ní àwẹ̀ ọlọ́pọ̀ ṣàrí àwẹ̀ bí ń gbà òwúlò fún ní النبي صلى الله عليه وسلم النبي من لم يدع قول الزور والعمل به من الوهم والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه وذلك tí ó bá ti fi ọ̀rọ̀ rọ́lẹ̀ àti ìwà àtìná àti ìwà agbígbí ìpáàlẹ̀ nínú Ramadan kò sí gbọ́dọ̀ mẹ́fì àwẹ̀ rẹ̀ ṣe àìjẹ́ àìta imọ́ ìsìnkú yóò gbà àwẹ̀ àwẹ̀ tó gbà yóò láwẹ̀ ṣùgbọ́n tó ní ládá ìdíkọ́rọ̀ kù sí irú ẹni bẹ́ẹ̀ tó láwẹ̀ àmọ́ ládá rẹ̀ kó ṣàpàtó wà lórí ẹ̀rọ ìjọlọ irú ẹni bẹ́ẹ̀ kó lọ tó ra fúrújì kó tún bá mi sọ́dọ̀ lọ nínú fún ọ bákan náà wọ́n ní àsìkò ló owó tó bá ti jẹ kó tó káàgbó márùn-ún àpọ̀ yà dàgbòrò tó bá ti jẹ 5.520 dàgbòrò yíyọ àgbájá òtù náà nígbọ́ 525 ẹ̀fẹ́dà òkú pẹ̀lú orénjì yẹn ní ẹ̀bá ti jẹ 520 25,000 tó wá pẹ́ 5,000 ló ti ó pẹ́ nìyẹn torí pé ìjọba àkàkẹ́ ìgbẹ́ ìlú ti ní ẹ̀sùn padà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ilẹ̀ sí tètè mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ after six after ten lákàtà nílò sí ìlú tí mọ́ ṣùgbọ́n ní sí ilẹ̀ tí mọ́ wọ́n lẹ́n tó ṣe ìrìnàjò lọ sí ìlú kan àsìkò mélòó ọjọ́ mélòó ni ó lò ìrìn àjò lápẹjú orí ìlara lápùrẹ́ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ́ ẹgbọ́n mẹ́rin kan lórí ìmúṣà lọ lára rí ẹ́ ìgbọ̀gbọ̀ ẹdí ìlara bẹ́ẹ̀ sì ni ìlara ìlú mi kéèyàn wá sọ pé níbo ló gbé mò ń gbé síríìtì ìlara nílò àpùrẹ́ ṣé síríìtì ìlara ìlú ni ó kó láì tó bá bí gan wọ́n gbà pé ìlú gbogbo kò sí wọ́n gbà pé ìlú òsì kódà wọ́n tó sọ wípé àwọn sáájú àpò ẹ̀gà ìrànlọ́wọ́ àwọn ẹgbẹ́ àwọn ọ̀tá àwọn ọmọ wa ìlú ní èèyàn bá tráàbù tó ọ̀sọ̀ lẹ́mọ̀ ń tráàbù èèyàn lè rí bíbí sí ọwọ̀ nínú èkó tó sì ní kàfí tráàbù orílẹ̀ èdè kọ́sù ṣùgbọ́n bí a bá ń lọ ọ̀wọ̀ nífi èyí ni mo ń tráàbù lọ́sọ̀wọ̀ gbogbo tó bá ń lọ tó bá lọ pé mo ń tráàbù tó bẹ̀rẹ̀ wípé

ọ̀rẹ́ ẹ̀ tóbi kan dáìní ẹ̀bá gbẹ́ olúwa rẹ̀ kò lẹ́sẹ̀ ṣùgbọ́n láàrin jẹ́ mẹ́ta àkọ́kọ́ àlejò ni so wọ́n máa ń pààyàn ń bẹ̀rẹ̀ lórí pé ìrọ̀bá tó bá rẹ̀ pé ìdálejò òpin lẹ́yìn jẹ́ mẹ́ta ajẹ́kọ́lẹ́ ìjọ kẹta ẹ̀mọ́ kí wọ́n lọ pé lọ́dọ̀ àwọn afọ́ òní màdá rẹ̀ ṣùgbọ́n àwọn afọ́ àlejò pé ìdí tí wọ́n fi ní kákìrù kù kì í ṣe torí ọ̀rọ̀ ọjọ́ èèyàn lè wà nínú ìlú kan fún jíjí oṣù kan kí ara ọmọ sí ọ̀yẹ̀ náà olùkọ́ lánàá kúrò bẹ́ẹ̀ òṣèlú ayé kúrò bẹ́ẹ̀ kí lè lọ́wọ́ yá èyí mọ̀ sí kọ́sùrù lọ́nà títí ti bàtẹ́ yóò fi fi látò ìtọ̀kùn sí wọn lára níwà ètò ó lè ba ẹlẹ́fẹ̀ fún lè ba lọ́jọ́ méjì tó ti wọ́n báyìí àlàyé tó kú ìyẹ̀wọ̀ lọ́wọ́ wọ́n ní kí ní Islam sọ lórí kí ẹ̀mà béèrè pé kí lọ pa ẹnìkan bóyá ẹnìkan jáde láyé ikú yẹ wọ́n wá àmọ́ sí pé láàmà ní jáde láyé ló kí lọ pa pé kí ní Islam sọ lórí ẹ̀ الموت تنوعت الأسباب والموت واحد àwọn nǹkan tí yóò pa òǹkàlùkú tí ó jẹ sábà fi fún òǹkàlùkú ṣùgbọ́n gbogbo ẹ̀ náà rìsọ́ọ̀sì kan náà lórí ẹ̀ṣẹ̀ tó kú okú náà látara ìtara ọmọnìyàn ọmọnìyàn ilé kí ló tí kò sẹ́sẹ̀ bẹ̀ orí lánàá kí ló ṣe kò sí láì àmọ́ bí ìyàbá ní àjíṣọ́kàn pé ìyẹn tó wá sọ di kọ̀yẹ́kúkú kọ̀yẹ́kúkú tí ó tààrí wà láà ìgbàkalẹ̀ mọ́ ìjọba ìyẹ̀kẹ́ ó bí aláàbùgbàrà ọ̀tà aláàbùgbàrà kéjì o bíbèrè bèèrè èyí tó dáa jù o náà ní ká máa bèèrè kí ló tánlé lórí ẹni ló ṣe pàtàkì kálẹ̀ mọ̀ pé sáàtàdúrà àbá àmì sáàtàdúrà níbi àwọn lórí kúfúrù lọ́mọ̀ kálẹ̀ ọlọ́pẹ̀ṣọ́ wọn lẹ́ أبي الله سبحانه وتعالى إليك أقول لكم صلى الله على نبينا محمد صلى الله عليه وسلم ọ̀rọ̀ contribution láà ń ṣe fún mọ́sálásí wa account mọ́jì 05199844459 GT bank dáhùn súnmọ́ islamic foundation mosque 05199344599 GT bank assalamu alaikum wa rahmatullahi wa barakatuh